this one is not it's a matter of Yoruba, so Yoruba right. proverb. Right. They don't want there to be we are just about to start. no partial. So we need someone who is going to volunteer to be a moderator today. If you want to be a moderator, please let us know. So we'll bring you on board. We'll invite you on board. Uh, your your your job is to ensure that you understand proverb very well. You know, we tend to call it you know, it's not allowed for another person to okay. Uh Wumi says she's gonna come on board. So yeah, let me bring Wumi. She, Ewa, okay. I should bring Wumi. Okay. Wumi, I'm going to invite you now. Wumi, that's you. Just accept please and come on board. Wumi at my old <laughs> ah <laughs> <laughs> Hi. Salut, ma. No bribery. oh. Ah. <laughs> no bribery. Oh. <laughs> Welcome, King Angela Bravo. I see you, my brother. Women <laughs> are my women are my very, very long time OG. Can we say OG? Is there something called OG? OG before IG. Ah, uh, oh, I want to see you. How, how are you doing, women? I'm fine. I'm fine. yorùbá ẹ jọ yorùbá báwo ni ṣó wà. yorùbá challenge la fẹ́ ṣe. yorùbá challenge la fẹ́ ṣe yorùbá yorùbá a máa wọ ìjìnlẹ̀ báyìí. so this is my this is my elder brother àwọn ẹ̀gbọ́n tó ń oh. tọ́jú wa ní uk lélẹ̀. ẹ kọ́ ẹ sá. ẹ kúrọ̀ lẹ́ o ṣé dáadáa la bá yín àwọn ará ilé ń kọ́ ẹ ṣe àdúpẹ́ àwọn ará ilé ń kọ́. ọwọ́ àdúpẹ́ lọ́wọ́ náà ṣeun. okay a quick one Wumi Wumi and thank God you were there the last challenge. Yorùbá lè ní aṣọ okay Wumi mo dúpẹ́ pé o wà pẹ̀lú wa ní last challenge. ṣé wàá gbọ́ yóò bàbá ẹ̀. ẹ̀wẹ̀ tó fẹ́ pòwe. mo kúkú gbọ́ o so eh, ohun tí o kò máa ṣe fún wa òun lélẹ́yìí ìwọ ló máa bá wa wo ìfiga eh, ah, ah. ee wàhálà ìfigagbága tí a máa eh? yọ yín máa yẹ kí yín. ìfigagbága. <laughs> ok ìwọ ló máa bá wa. ìfigagbága. good ìwọ ló máa ìwọ ló máa make sure ìdíje DJ, that is the word. ìdíje. ìwọ ló máa ìwọ ló máa make sure we play top òwe kan kò <laughs> mo ti kòkó èmi. mo ti ti win already. Ah, ẹ̀gbọ́n ok ẹ ká débẹ̀ ẹ jẹ́ ká débẹ̀ bàbá débẹ̀ ẹ mọ bó so you, you know what to do fam. <clears throat> okay yeah Good. i'm with you. and um, okay ẹ̀gbọ́n ah mo gbọ́dọ̀ ṣe bí àbúrò ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀gbọ́n so ẹ̀yin ni kẹ́ kọ́kọ́ launch. Eh. Ah ẹ má jẹ́ kí actually àwọn àwọn bàbá wa bọ̀ wọ́n ní <laughs> a kì í síwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ hmm. òwe ti bẹ̀rẹ̀ o. wọ́n lọ wọ́n bọ̀ ẹ Wunmi you be counting the scores too abeg. <laughs> okay wait if i'm counting the scores. òwe ti bẹ̀rẹ̀ o àìsíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ o. ó ní ká dúró ó máa count scores oh, oh, and Wunmi everybody um, each each contestant have thirty seconds. Okay, uh, eh. 30 seconds. 30, 30 seconds. So you be time, the accurate timekeeper. Yes. Okay. Ẹ̀gbọ́n. Ah, we òwe deep I want you to ti sọ yọ kọ́ ní àkínṣájọ lẹ́dẹ̀ẹ́ pẹ̀dẹ́. Kí sọ tèmi sí? Wọ́n ní bí omi ẹni ò bá tó ní wẹ̀, a fi ń bọ́jú. Bá tún ní pa. <laughs> Hmm. Hmm. Ìyẹn dìpọ̀. Ìwọ́n ti gbàgbé ni pé àìkánjú tu lọ́ọ̀rán torí ìgbà rẹ̀ ò tó sè lọ́bẹ̀. wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní dídà ló dà lọ́mọ ṣe dẹ́gbẹ̀ ẹgbẹ́ ń ṣe lé ọmọ. Hmm. ọmọ tó bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun. wọ́n tún wá lọ wọ́n bọ̀ wọ́n ní bí a ṣe bí ẹrú òun la ṣe bí ọmọ. orí òjò rí. àwọn bàbá tí wọ́n sọ wọ́n ní bí kú lé ò pa ni tòde ò lè pa ni. àwọn àgbà tí wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ọmọ ẹni ṣèdígbé bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Hmm. òwe tó wá jọ bíi bẹ́ẹ̀ ó ní ẹni ẹni ò ṣẹni èèyàn ẹni ò ṣèyàn a ò lè fi wé aláàárọ̀ lásán. ó ṣe. wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní kóńkó tá a bá fojú bíntí báyìí òun ní fọ́ni lójú. Hmm. ó ti gbàgbé ni kí wọ́n sọ pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ògèdègèdè ọwọ́ kan ò gbẹ́rù dérí. òwe tó jọ ẹ náà wọ́n wá sọ wípé igi kan ò dágbó ṣe ẹnìkan já wà délé. Hmm. ọ̀pọ̀ aláǹgbá ló wá danú délẹ̀ o àmọ́ èyí tí ń rún. wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní kárìn kápọ̀ yíyẹni yẹni. Hmm ọ̀pọ̀ ọ̀rọ̀ kò á gbọ̀n ọ̀pọ̀ ọ̀rọ̀ kò á gbọ̀n. wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ilẹ̀kùn má jà síbi má jà sílé má jà síta ibìkan náà ló máa já sí. ilẹ̀kẹ̀. ẹ ọ tún máa wọ́n fi sọ pé ilẹ̀kùn náà so ilẹ̀kẹ̀ ilẹ̀kùn because méjì ló make sense in contextual meaning. wọ́n ní bọ́kọ̀ọ̀kan ọ̀rẹ́ jìnrìn ẹgbẹgbẹ̀rin àá lọ. Hmm. Hmm wọ́n ní pé àrà tá a bá fẹ́ dá láàfin ọba iwájú ilé bàbá ẹni láti kọ́kọ́ dá. Hmm, wọ́n ní okùn inú la fi ń gbé tòde. wọ́n ní òòṣà òòṣà bíi kò sí ojoojúmọ́ ní gbẹbọ lọ́wọ́ ẹni. Hmm. wọ́n tún sọ wọ́n níbi abágúnyánú ewé tí a hmm. sì bẹ̀ nú èpo ẹ̀pà ẹni máa yọ ayọ̀ àwọn àgbà lọ wọn bọ wọn ní ọ̀lẹ má mowó mi wọ̀gbẹ́ ló ń sọ ara ọkọ dẹran. wọ́n tún sọ wọ́n ní ọ̀pá kan ò pé jò. ó ti tán tí ó yẹn ni. ọ̀pá kan ò pé jò. ok wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ilé òun làpò tí ń jókòó dédìí hmm. wọ́n ní kò ní burú fórí ká dé fìlà sórí nǹkan ẹsẹ̀. Ah. Hmm. ó dáa wọ́n bá lọ wọ́n bọ̀ wọ́n ní ìdókùdó báyìí là ń dó aya òkú ọ̀hún wọ́n ní bó bá lọ kó lọ rè bọ́kọ rẹ̀ lọ́rùn. kí ló dé láti ní kárí ìjọ. ìyẹn lọ fà. ó lọ gan ẹ̀bùn akẹ́kọ̀ọ́ gbà fún àwọn báyìí. ẹni rí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tí ó ti sọnù ńkọ́. ó dà wọ́n wá sọ wípé àárín fẹsẹ̀ sí kì í ṣe àárín làágùn. Hmm. èyí la rí kò sẹ́dà tó mọ̀ la. ṣó ènìyàn ṣe ta. àbí ọ̀rọ̀ ni. Ah, bẹ́ẹ̀ ni ó dá ṣòwe ni. òwe ni èyí la rí kò sẹ́dà tó mọ̀ la. wọ́n ní kàkà ilẹ̀ kó kú ilẹ̀ àṣà. ilẹ̀ àṣà. ìjà ìlara ọ̀tàn bọ̀rọ̀ à ń jù wọ́n à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́. wọ́n ní orí orí tó bá máa ṣúpó kò ní jẹ́ kálágòrè yé e. ẹ wo ọ ti sọ ẹ̀rọ èèyàn méjì sọ wọ́n ní nǹkan tẹ́ pa ẹ̀wọ̀n ìṣòro ilé nǹkan. ṣé kí wàá la máa ṣe sí báyìí. àti káńsù ẹ̀ nìyẹn. káńsù ok orílẹ̀ já labújá. Okay ó dáa àwọn yorùbá ẹgbẹ́ ilé yìí wọ́n lọ́wọ́ bọ̀ wọ́n ní arẹwà tí ò mọ oko kọ̀ bó pẹ́ bóyá ààrẹ akọ oko. wọ́n ní okun inú la fi ń gbé tòde. Ah. wọ́n ní. okun inú la fi ń gbé tòde kì í ṣòwe o lásán ni. àwọn àṣà mọ̀lẹ́ ń pa ẹ̀gbọ́n. àwọn àṣà yorùbá lára àwọn yẹn. ẹ sọ. omi ò kà yẹn fún yín méjì ìwé àlọ. wọ́n ní. àwọn ìfẹ́ ó fẹ́ ṣán mi mọ́lẹ̀ o. <laughs> wọ́n ní kékeré labẹ́rẹ́ kéré kí n máa ń ṣe é. ìṣeré nífẹ̀ẹ́ yẹ. ah máa gbé dé gíìpù kan sìn mo ti rántí ẹ lọ kẹ bọ. ó ní pé màá máa láwọn sí ẹ òní méjì. <laughs> eléyìí eléyìí fáwọn eh, òṣèlú wa bámúbámú ni mo yó mi ò mọ̀ bébí ń pẹ nìkan kan. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ máa gbélé yìí o everybody tó wà online ṣe kọ́ pen and bible ẹ máa gbélé. kọ́ mú gègé. wọ́n ní ọkà bímọ tiẹ̀ ó bí oró ológìnì hmm. bímọ tiẹ̀ ó bẹ́ ọ̀nà. bẹ́ẹ̀ni. Ah, wọ́n ní ìkà lọ́mọ ejò náà hmm. ìkà lọ́mọ ejò náà wọ́n ṣe fojú di. ọmọ báyìí ni ò lè ṣèdí bẹ̀rẹ̀ ah, bẹ́ẹ̀ ah, eh, ká lọ fi lẹ̀kẹ̀ sí ó ti sọ ó ti pa eh, yẹn eh. ó ti fi sí. méjì <laughs> ó yáyọ tán. àwọn àgbà lọ wọn bọ wọn ní kí sobia tó dégbò. olùkọ́ olùkọ́ sọ là ń ṣe sí. méjì hmm. ti ń wí nìyí o. <laughs> ó ti ń wí i know. <laughs> ẹ̀gbọ́n tó bá ṣe rẹ̀ yìí kẹ́ sọ. Ah. mo ti fẹ́ hà o. àwọn <laughs> àwọn tó online gan tó jẹ́ bí followers àwọn míì tún lè come on board kọ́sí wọn bá ti fà máa ń nà ah. okay anybody that wants to join go come come come signify come comment báwọn fẹ́ join ní kiri yìí a máa fi wọ́n sí. táàmì yìí ti fẹ́ lọ thirty seconds yín gan ti kọjá. ó dà bó ti kọjá. ṣọ́ọ́ ti lù stọ́ọ̀ bẹ́ẹ̀ ṣé kí n mú. wọ́n ti lù stọ́ọ̀ nù but thirty seconds yín ti pé. wọ́n lọ àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní kò ń ṣe gbogbo ọ̀pẹ lónírèé máa ń gbò. wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka ìrókò. tó bá dàgbà. tó bá dàgbà mm-hmm. hmm, <laughs> ìjọba kò complete máa ń parí ẹ̀ kàkà fún mi. àti pé ó yà ok ó yà máa ń parí ẹ̀ máa ń parí ẹ̀. òun mi bá wọn parí ẹ̀. ìwọ náà ni kò bá wọn parí ẹ̀ ṣé mo lè tà lẹ́yìn. ẹ̀gbọ́n ẹ ti lose yẹn o èmi ò mọ òun. mi máa ń gbọ́ máa ń gbọ́. mo máa ń gbọ́ bọ̀ bẹ̀sẹ̀ sọ gírámà mi ló máa ń pa mọ́ mi létí. Ah, eléyìí ti fún wa lówe o. àti kékeré kéré ní ah, àìgbọ́ fàlàwọ́ kì í gbà kan òun nínú rárá. kó má bàa rí léwó. a nílò àìgbọ́ fàyàn ẹnì kan ló kọ sí lọ. mo ní bíbà yìí. complete òwe tó patán yẹn òun ni àti kékeré la ti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà kó má bàa rí léwó. kó má bàa rí léwó. ó dà ọ ní òun bọ̀ wọ́n ní ẹ̀ẹ̀kan ṣoṣo báyìí òun ní kí àgbẹ̀ béèyàn bá ń kí wọn lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ní tọrọ iṣu jẹ lọ́wọ́ wọn ni. bẹ́ẹ̀ tó tọ́ ni. Ah, àwọn normal normal òwe kan wà tó máa ń simple na bros. wọ́n ti bẹ̀rẹ̀ òwe tán. tápàrà là ń sí ah! ojú àpò ọ̀fọ̀tán ìdààmú jálẹ̀. no o mọ̀ pé no òwe yẹn kọ́ nìyẹn o. òwe yẹn kọ́ nìyẹn o òwe yẹn sọ pé ṣàkátápàrà làgbà sí tán tọ́rọ̀ bá ti di kùkùkùn ọ̀rọ̀ ń bá kún bọ̀ nù. ó kéde ṣe é. ọ̀sọ̀ tún nìyẹn okun kò parí òwe kan ṣàkátà pìrà làgbà ń sí tán tọ́rọ̀ bá ti ń di kùkùnkùn ọ̀rọ̀ ń bá kún bọ̀ ni. ọ̀rọ̀ ń bá kún bọ̀ hmm, ni. ó bébì ó pọ̀. <laughs> my wife talk say ọmọ babaláwo ìmájì ìyàwó babaláwo. òkè dídì ládìí ọ̀gẹ̀dẹ̀ <laughs> nílẹ̀ larẹ́ lè dé. ẹ ẹ tún sọ ìjọ. dídì ládìí ọ̀gẹ̀dẹ̀ lílẹ̀ larẹ́ rèké. ó dáa wọ́n ní ẹlẹ́dẹ̀ tí ó ṣọ̀gùn ilé olówó ẹ̀ jìnnà sákìtẹ̀ hmm. igi gbọgbọrọ má gúnni lójú òkèèrè láti wù. wọ́n ní màálù tó nírú olúwa ní balẹ̀ ṣinṣin. ẹ̀gbọ́n mo wọ yín sí surface ni o <laughs> bá go deep. okay àwọn ọtí wọn ti wọn ti pè ní wọn ti pè ní babaláwo báyìí. bro so that ẹ pé ẹ ti fẹ́ ẹ ẹ kí lẹ sọ. ọ̀pọ̀rọ̀ ọ̀kọ́ agbọ̀n. a mo ti sọ tẹ́lẹ̀. mo ti sọ tẹ́lẹ̀. it's more than ten o ìyàwó it's more than ten. it's more than ten àbí. ah ẹ máa ti. Eh? a ti kòwé e lọ òwe ti lọ gan. àwòwé ti lọ gan ọdún méjì ló ṣe ń wí ní báyìí. ó yá ẹ jẹ́ kí wá di ládé ẹ̀gbọ́n báyìí tó bá mọ̀ pé ọmọ Ṣódẹkẹ́ ni mí. ó ṣe. ẹ mọ̀ pé orúkọ Ṣódẹkẹ́ náà jáde ní òwe. yes. aláì máa lo èèwọ̀ ní kòsó lórí ẹbí ni bá lọ rí challenge yìí. ó tiẹ̀ tí lẹ́mi náà lè ti òwe kan tó bó orúkọ tèmi náà mu. olórí ẹbí sọ àwọn àgbà lọ wọn bọ̀ wọ́n ní akíní ń jẹ́ akíní àfihàn mm. ń jẹ́ àfihàn bẹ́ẹ̀ni èwo ni aráàlú Ìbàdàn ló ti dé Ṣódẹkẹ. èmi náà sọ tèmi egungun tó kọ́ jó ìran ni ó máa wò gbẹ̀yìn. ah okay okay okay èmi ò mọ spouse mo mọ pé mo ti là yín bọ. méjì kan tí mo sọ tí ò correct yẹn náà ni. ìkọ́kọ́ ni mo fẹ́ hmm. kẹ́ ṣe báyìí méjèèjì mo fẹ́ kí ẹ̀yin méjì kẹ́ pa òwe mẹ́ta mẹ́ta ṣùgbọ́n tẹ́ bá ti wá pa ẹ máa sọ ìtumọ̀ òwe yẹn gangan. ṣé mú ìta ti pa tẹ́lẹ̀. ẹ lè mú ìkọ́ni ìtẹ̀ pa tẹ́lẹ̀. a lè mú náà àti pa tẹ́lẹ̀. ó dà um, ṣé ẹ̀gbọ́n ní kókó lọ́wọ́. gbọ́ ẹni tí wọ́n máa fẹ́ ló máa sọ tuntun. ní ìgbọ́ o ẹ tó máa win ló máa èyí tó bá sọ tuntun tó wọ́ tó túmọ̀ ẹ̀. máa fún ní score méjì like two points. two points okay. so new one. So, you okay. joining online, everybody, you are highly recognized. Adúpẹ́ o, adúpẹ́ ẹni a fẹ́ la mọ̀ a ò mẹni tó fẹ́ni dénú ó túmọ̀ sí pé ìtumọ̀ ẹ̀ náà ni ó ti ó ti túmọ̀ ara ẹ̀ torí ẹni a fẹ́ la mọ̀ èèyàn tí èmi nífẹ̀ẹ́ ni èmi mọ̀ mi ò mẹni tó fẹ́ mi ìtumọ̀ ẹ̀ nìyẹn. ó dáa ìsọkúsọ lè máa sọ wọn ní mo sọ ẹ̀kan lẹ́ẹ̀kan mo ní arẹwà hmm? tí ó mú kókó bó pẹ́ bóyá ààrẹ àkọ́kọ́ that's to let you know ìtumọ̀ ẹni wípé ara yìí ara tá à ń lò yìí bó pẹ́ bóyá àgbà á dé ohun tá à ń ṣe tẹ́lẹ̀ mo lè gòkè mo lè ah, ah òwe ti já ooo mo lè gòkè mo lè sọ ara ní fàbọ̀ sí ẹ wò tí hmm. má lọ tí má lọ jìnnà. òwe yìí aláǹdàkọ ni. bọ̀ nínú òwe tí nínú nǹkan tí dimeji sọ ń sìn ó pa òwe méjì so ó máa gba point kan fún òwe kejì tó tún pa ẹ̀. tó ti tún two point again. ẹ̀gbọ́n ní a. george wa yìí george wa yìí ṣé kìí ṣe pé òun fi òun tẹsẹ̀ lé. ọmọ yẹn ń pa òwe ó tún fòwe parí ẹ̀. ó pàwé tún fò ọ̀rọ̀ wa wa. ó tún fòwe ó tún fòwe túmọ̀ òwe. ó ó ah, gan gbà ọ̀pọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ èyí tí inú ìyẹn túmọ̀ gbogbo aláṣojú mẹ́ẹ̀dẹ̀mẹ́ẹ̀dẹ̀ n tó ń jẹ wà. Ah, Ehm, kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. èmi lè kí n lọ lẹ́sùn èmi lè kí n lọ. mo mọ èmi náà kọ fòwe gbá tèmi náà lẹ́gbẹ̀ẹ́ <laughs> ok ehm, mo pa òwe kan lẹ́ẹ̀kan mo bá fẹ́ túmọ̀ ẹ̀ last one ti máa túmọ̀ ẹ̀ òun ni ti ṣórẹ́kẹ́ o so àwọn èèyàn máa mọ̀ pé ọmọ akínni mi. Hmm. èyí tí mo fẹ́ túmọ̀ òun ni mo sọ wípé orí tó bá máa ṣúpó kò ní jẹ́ ká lágọ̀ rẹ̀ yẹ ìtumọ̀ ẹni wípé àkọsílẹ̀ ti wà hmm. àkọsílẹ̀ ti wà láti ìpilẹ̀ṣẹ̀ ayé ẹni kò ń ṣe wípé mímọ̀ ṣe ẹ̀dá ló gbé wa débi tá wà yìí àti kọ́ wípé ni so tó yà wọ́n hmm. pé àti kọ́ wípé o máa ṣúpó ni so wọ́n wá lọ àwọn àgbà fi lọ pé òkè wọ́n máa ń fi òwe yẹn náà wọ́n máa fi ń pẹ̀tù síyàn nínú ni wọ́n á pè wá kò ń ṣe á òwe tún jáde bẹ́ẹ̀ o kìràkìtà ọ̀dọ́là orí ẹni ní so ó ló mọ hmm. pé orí tó wá máa ṣúpó kò ní jẹ́ ká lágọ̀ yẹ it is just destiny we are playing into the hands of destiny. okay. ṣe ẹ̀rí mi pàṣà. ṣọ́ọ̀ṣì kò kan àbí ó kò kan àbí. ẹ ó kúrò ẹyọ kan tá a máa túmọ̀ túmọ̀ bẹ́ẹ̀. ó kà ẹyọ kan. ẹni ẹni èèyàn ẹni ò a ò lè fi wé aláàárọ̀ lásán ìyẹn túmọ̀ sí pé bó ti wù kí aléèyàn ò dáa tó tó jẹ́ pé èèyàn wa ni a ò lè tánù ó ti hmm. yín bó ti wù kó sí ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ òwe tó jáde mẹ́rin. òwe mi tó jáde ọmọ burúkú ọmọ inú ilé burú títí. ká fi ká lè fẹ́kùn pàjẹ́ hmm. that is it ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ẹni ẹni ò ṣẹ́ni èèyàn ẹni ò ṣèyàn a ò lè fi wé aláàárọ̀ àwọn aláàárọ̀ yẹn Alaro, mo ti gbàgbé ìtumọ̀ aláàrò but ó means nǹkan kan nílẹ̀ yorùbá aláàrò. Mr. Oni sabi Sabieni Yoruba chale. well, the beauty of this is for you to look at your heritage and your culture. Yeah. Yeah. We are doing yes. this in a very interesting way. Just most especially àwọn àtàwọn àndá àsìkò yìí báyìí tó yẹ pé spray spray. òyìnbó òyìnbó òyìnbó ni every time. ká tó lọ bí sẹ́ńsà máa ti lọ àwọn. a ti fáìlì ẹ̀ kalẹ̀. àbẹ̀yẹ̀ tá a bá fẹ́ sọ èdè wa padà a máa sọ wẹ̀. àwọn tó wà lé gan ẹ mélòó là ń pò. wọ́n tẹ̀ gbàgbé ni pé bọ́wọ̀ bá sọnù òwe la fi ń wa. ọ̀rọ̀ ni ẹṣin òwe. ó dáa mo fẹ́ túmọ̀ òwe ìtàndòwe ni òwe tó jáde pẹ̀lú orúkọ ẹbí mi òun ni ó ṣe ń wú mi ní orí láti túmọ̀ ẹ̀ fún àwọn tó ń tẹ̀lé wa òwe yẹn lọ pé akíní jẹ́ akíní afinihàn jẹ́ afinihàn èwo ni ẹ̀ ń lẹ́ aráàlú ìbàdàn lójúde ṣọdẹkẹ ní ìgbà kan sẹ́yìn hmm. ìjà kan wà láàárín ṣọdẹkẹ àti ògúnmọ́lá ìbàdàn àwọn balógun méjèèjì alágbára akọni làwọn méjèèjì ó dàbí ohun tí àwọn experience ní sí ní Wizkid and Davido fan ni you understand mm-hmm. so káwá rí kẹ́nìkan wá wà ní thirty bg mansion kẹ́nìkan wá máa <laughs> kọ́ọ̀rẹ́ kan wá máa kọjá ládùúgbò how far whiskey Wizkid FC alpha Wizkid FC kí ẹni tó wá wá Wizkid FC sọ pé wá tó bá fẹ́ pa mí kò tiẹ̀ pa mí o wá ní whiskey Wizkid FC ní iwájú ilé Davido nígbà tó wí pé wọ́n ń jà mm. so àwọn ìkẹ́ àbòsí ìkẹ́ àbòsí náà máa ń pò yẹn fún. náà pé akíní jẹ́ akíní afínihàn jẹ́ afínihàn èwo ni ẹ̀lẹ́ aráàlú Ìbàdàn lójúde Ṣódẹkẹ́ ṣó bẹ́ẹ̀ kó pa mí. Hmm. <laughs> pẹ̀lú òwe tẹ́ ń pa báyìí tẹ́ tún wáá fi ìtàn sí márùn-ún lẹ́mọ̀. ẹ tún fẹ́ ah, ah, ah, ọ̀rọ̀ yìí ti fẹ́ máa lójoro nù. olójoro ó dìbò ó tún fi tàn sí ó tún fi <laughs> É como os gospels, gospels. Eloni, I think the both of you should be Yoruba lecturer. Another one, àìkánjú tu lóorán. Ẹ jẹ́ kí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká túmọ̀ òwe yẹn dé ten. I think it's interesting. Hmm, it's hmm. interesting. Tá bá túmọ̀ ẹ̀. Tá túmọ̀ ẹ̀ ten. At least people hmm. learn from that yeah, perspective. Ẹ jẹ́ ká ṣe ẹ̀ dé Is that allowed please? Yes, yes, yes. àìkánjú tu lọ́rán torí igba rẹ̀ kò tó sè lọ́bẹ̀ hmm. ìyẹn túmọ̀ sí pé wọ́n máa sábà po òyìn táwọn táwọn èèyàn bá fẹ́ ṣe ìyàwó ẹ̀dùn smart hmm. àwọn pé káwọn obìnrin kan ní sùúrù kan má kánjú torí ọ̀ràn yẹn kínkìnkín báyìí ni ó dẹ̀ ó pọ̀ kínkìnkín báyìí ni tó bá lè kánjú ṣe o máa you miss it. ó lè dá gbogbo lè ó lójú you understand so you have to be gentle with it and ìgbà ẹ̀gan ò tó ṣe lọ́bẹ̀. bẹ́ẹ̀ni. tó sùúrù yẹn máa pọ̀ gidi so that that is why bó ṣe máa ń yẹn ni àmì ní àṣẹ. ìdí tó fi rí ẹ̀gbọ́n báyìí ẹ̀gbọ́n ti pẹ́ gan bíbẹ̀. <laughs> màá wípé màá wípé yorùbá wọn gan ó jọ yorùbá aráàlú òyìnbó. Eh, eh, èmi ok mo ti gbọ́. so no mo sọ mo ti gbọ́n jẹ́ kó máa mọ̀ pé ẹ̀gbọ́n try gan èyí tẹ̀gbọ́n mo tún ṣe ìgbọ̀n wọn try gan. tẹ́mi bá pòwe tí bá pòwe lẹ́rìí rẹ̀ tí bá wọn bìlì pé nọ́ọ̀tì mo ti wá pé eh, nọ́ọ̀tì wọn bí mi sí wọn bìlì. kódà ìtàn èmi láìkì ìtàn so ìtàn dòwe ni màá mú ìtàn dòwe kan sọ wípé wọ́n ní ẹ̀bẹ̀ kọ́ làbàtà <laughs> wọ́n ní ẹbẹ́ fún làbàtà ẹyọ bẹ́ẹ̀ ti ẹ̀yà ẹyọ bẹ́ẹ̀ ti omi lẹ́yìn pọ́nmukún mm. ni mm. ló bí ọlọ́dẹ kan tó lọ́nu gbó ó yin ìbọn fún ẹ̀fọ̀n torí pé bẹ́fọ̀n ṣe tóbi tó yẹn ẹ̀fọ̀n ò ní kú sí ojú ẹsẹ̀ ibi tó ìbọn ti bà mm. ó wá jàporó ó jàporó títí títí tó wá fi lọ sí ìlú kan tó ń pè ní àbàtà nígbà tó dá bàtà lẹ́fọ̀n bá gbẹ̀mí mi àwọn aráàlú àbàtà wọn ò tiẹ̀ rólẹ̀ méjì pé ibáwo ni ọ̀rọ̀ ẹ̀fọ̀n ṣe débí ṣẹ́fọ̀n kú bíbà lánàá ni lọ́ba bẹ̀rẹ̀ sí yọ àké gbogbo èyí tó gbé ìṣàsùn gbé ìṣàsùn jáde ọ̀bẹ gbogbo ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí la ẹ̀fọ̀n. ní. ak we are on we are on instagram sorry we are on instagram. ni ọlọ́dẹ bá dé ọlọ́dẹ bá ní a èé ṣe kí ló ṣe ẹ̀yìn ara ẹ̀fọn yìí ẹ̀yìn ẹbẹ́ fún làbàtà ẹ̀yọ bẹ́ẹ̀ tì ẹ̀yà kejì omi lẹ́rọ pé ó mú kú ni ló fi bí òwe yẹn jáde hmm. wípé ẹ̀yìn rífà ló bí ẹni wá fà ń wó fò ó ń wá fò. <laughs> ẹni wá fà mo tún rántí kan sígbà tá a sọ̀rọ̀ ìfà yìí ìfà ń lápò ìyá ṣọ́rọ̀ nìyẹn àbí ẹ̀wẹ̀. ẹ̀yẹ òyìn kọ́ dàbí ìkìlọ̀ ni. wá jọrọ ìtì. ok ok ẹja mi ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n bọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ ló mú wa ibi túmọ̀ ẹ̀gán ti wà nú ọ̀rọ̀ yẹn ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kò ní kò ní pé kiri ó máa fi rán sí <laughs> asọ́dùn ọ̀dá. wọ́n ní bólódì òkun ojúde ẹ̀rù gbẹ. kíkun gbẹ́gi. so it is to hmm. let us know that someone ẹni tó ẹni tó ní ilé tó wà láàyè á tún àyíká ilé ẹ̀ ṣe. ilé ẹ̀ ṣe. ìdí tí ilé ẹ̀ fi dàbí aṣálẹ̀ tó dàbí àgìjù ó ní wípé kò sí ilé kò sí láàrin ó ti rìnrìn àjò hmm. tí kò lè padà wá mọ́ wọ́n hmm. bólódì òkun ojúde ẹ̀ ń wú ojúde ẹ̀ kò gbọ́dọ̀ wú bẹ́ẹ̀gì tó bá wà láàyè á ti tún ṣe another one eh, tí mo tún rántí bó ṣe sọ̀rọ̀ yẹn ni àìsínlé àìsínlé ológbò ilé ìdílé èkúté. àìsínlé ológìní. Mm-hmm. àìsínlé ológìní ilé ìdílé èkúté yẹn means pé tí àyín tó ní nǹkan ò bá sínlé wọn a máa ṣe báṣubàṣu tí ò bá sí lára wọn. Eh, èyí tó bẹ́ẹ̀ fara jọ yẹn òun Wùmí má sálọ network ẹ ti ń sálọ <laughs> èyí tó fẹ́ farajọ yẹn òun mo lè fòyí. Samson you're welcome AK welcome. mo lè fòyí ah my cousin sef don join from Germany tó kí gbogbo yín o wisdom everybody active so ó ní so <clears throat> they get confidence hundred they don win. ọlọ mm. um, mm. ọ ah, mm. ní mo lè fò yí mo lè fọ̀hún ló mólógì ní bẹ́ẹ̀ sí epo ń gbóná ètí tó ṣe ara iná ni a ṣe jù ní kọ́ bá kìlọ̀ fún ẹ yes ah eléyìí máa escape ẹ wọ́n ti rọra tẹ jẹ́jẹ́ sùúrù láyé gbà kíní kan arín sọ wọ́n ní mo lè fè yí mo lè fọ̀hún òun gangan ló ń ológì ní bẹ́ẹ̀ sínú epo ń gbóná àwọn míì àmà sọ wípé inú omi ń gbóná ṣe mọ̀ pé epo ń gbóná gbóná kò sí èyí tó sunwọ̀n ní mo wo tó tẹ ìyẹn rán mi létí òwe kan tó sọ pé ojú tó má bá ní kalẹ̀ kò ní máa tàárọ̀ ṣe pin hmm. ìyẹn túmọ̀ sí pé ó ti early jù bí téèyàn bá ti di bóyá mo lè lo marriage as example pé àtẹ̀tí ìbẹ̀rẹ̀ ìjà ti fẹ́ ìjà ti àti fẹ́ gbogbo ilé ti fẹ́ wó àti fẹ́ jó lé mọ́ra wa lórí so ojú tó máa máa tó bá máa bá ní kalẹ̀ kò ní máa tààrọ̀ ṣe pin. ó dáa ẹ jẹ́ ká ka ní ìdìbẹ́ yẹn torí network mú mi ṣẹ́gẹ́t àwa mọ̀ ó yẹ kí wùmí wá declare winner o. Ah. wùmí gan ti ń ó ti ń mẹ́hẹ̀ báyìí. ní ah, káyé o wá gbé adé fún aládé o ẹ má ṣòjòrò o <laughs> ó yà <laughs> eléyìí ìtàn dòwe ni hmm. so mo fẹ́ fi sọ ìtàn yẹn bí a títí tí wùmí máa fi join padà wọ́n ní àmọ̀jù wọn ló bẹkun sàárẹ̀ jẹ́ nígbà hmm. kan sẹ́yìn nílẹ̀ Yorùbá ẹni bá pa ẹkùn wọ́n máa ń dáná fún wọ́n máa ṣe patí lé lórí ni pé ah ewu gidi ló fún ẹ̀dá o torí ẹkùn ẹranko tí ń bá tí kò ń kò ń ṣeré ó máa fa ó máa fàyàn ya pẹ́rẹ́pẹ́rẹ́. pẹ́rẹ́pẹ́rẹ́. so ẹ mọ̀ wùmí kí ló ti pè eléyìí sàárẹ̀ ló bá lọ. ìyá àwọn èèyàn ti mí. mo ti invite padà. so okay tọ́tù sọ tiktok seriously eh, tiktok náà mi ò mọ eh, ní policy. you didn't know that eh, a mọ̀ pé hmm. alàgbà ò ní enough followers to go on tiktok. Mm. Mm. so bí mo ṣe ń bá tàn mí lọ sàárẹ̀ wa lọ pa ẹran bọ́ àṣàpèjúwe ẹran tó pa òye tó yẹ àwọn aráàlú ni pé ẹkùn ni sàárẹ̀ pa lọ́ọ́ bá ń dáná fún sàárẹ̀ ah! sàárẹ̀ òkú oríire ẹ wumi mo ń pa ìtọ́kọ ní a máa fẹ́ lè di kandi torí mo rí pé network mo lè understand Nigerian network ó máa ń ní issue so lẹ́yìn ilé ìyá wa lè sọ̀rọ̀ winner àti gbogbo ẹ̀. òwe tí mò ń túmọ̀ ẹ̀ lọ́wọ́ òun ni àmọ̀jù òun ló bẹkun sàárẹ̀ jẹ́ mo wá ń sọ ìtàn ẹ̀. so bí mo ṣe ń sọ lọ nígbà tó ṣàpá. so ẹ dúró ná ìgbà tí mo tí mo lọ mélòó mélòó lẹ ti pa yìí. ẹ̀gbọ́n ló pa ẹ̀kan. bóyá ẹ̀yọ̀kan. E, e, tí mò ń pa ẹ̀rùn náà mo sọ ah, ah. mo wá bẹ mo sọ di ìtàn dòwe torí pé mo fẹ́ kó jọ ìwà náà ni so òwe yẹn sọ wípé àmọ̀jù ló bẹkun sí ilé jẹ. àwa mi ò sá lọ mo ò sá lọ <laughs> mo wà ń bí network ló ṣe yàmàyàmà díẹ̀. so ṣé kí n máa bá tàn lọ. tẹ̀síwájú tẹ̀síwájú máa kà á síwájú. ẹranko tí. Oya oh, má <laughs> network in global no Nigerian network <laughs> wisdom dey tap me. So ẹranko tí sàmẹ ṣe sí sàrẹ tó pa àpèjúwe ẹ̀ tó ṣe fáwọn aráàlú òye tó yé wọn ní pé ah ẹkùn ni sàrẹ pa nígbà yẹn kẹ̀kẹ́ tó bá ti pa ẹkùn fún máa ṣe ìdáná fún ẹ nítorí wípé wọ́n mọ̀ wípé ah gbogbo ewu ńlá ló fò dá ọjọ́ tí wọ́n wá tí wọ́n ti fi gbogbo agbada dínà tí wọ́n ń ṣe ayẹyẹ fún sàrẹ pé kí wọ́n pé kọ́ ṣe sàárà lé lórí pé sàrẹ ewu ló làjà yìí bóyá inú tí sàrẹ inú dúdú tó ń dun sàrẹ lọ́jọ́ yẹn ní sàrẹ tí wọ́n ń wá ní àárín oko yẹn ó ṣe kíní o ló bá sọ wípé oko yẹn ní ìwo àwọn aráàlú wá wò pé ẹ kún oníwo ló bá pè wá ẹranko tó ní orí ó kíní àṣẹ ẹtu ní sàárẹ̀ pa táwọn aládùúgbò bíi ẹkùn ni sẹ́mọ̀ wípé tó bá yẹ pé kò ń ṣe ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọjọ́ yẹn sàárẹ̀ ti ó ti di hmm. akọni ó ti mú jẹ lọ́ba fi sọ pé ah àmọ̀jù àmọ̀jù òun ló bẹ̀kùn sàárẹ̀ jẹ́ hmm. that to say i too know nǹkan tá a máa ń pè ní i too know hmm. ẹ̀gbẹ́ ìkó ó ti mọjọ ti lè rojọ ju òun ni ó gbé ẹ dé ibi tó wà. nice. ṣé ká fẹ́ uh, kọ́kọ́ fi ṣe welcome ká jẹ́ fi parí ẹ̀. ẹ̀gbọ́n Spooky mo ti nà wọ́n ṣẹ́rí ẹ̀gbọ́n tí a jọ ṣe competition last time tí mo nà ọ́ náà lọ tó wá witness bí mo ṣe nà yín báyìí so the next person náà ẹ̀yin náà gbọ́dọ̀ join so that ẹ̀yin <laughs> eh, eh. náà gbọ́dọ̀ wo ẹni tí wọ́n nà ẹ̀gbọ́n máa ń rìn sí ẹ̀gbọ́n máa ọ̀rọ̀ orí ti sẹ́gbọ̀n. ó yá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀kọ̀ọ̀kan ká wá dì kí náà. ìka sọ̀rọ̀ kan ọ̀kẹ́. bí agúnyan nínú ewé tí a sebẹ̀ nínú èpò ẹ̀pà ẹni máa yọ ayọ̀. ìyẹn túmọ̀ sí pé bó ti wù kí ó rí bí ó ti wù kí bí tí nǹkan ìtẹ́lọ́rùn ló túmọ̀ sí ṣá kí wọ́n ní ìtẹ́lọ́rùn. ní ìtẹ́lọ́rùn. final one from me which is ó wà eléyìí ṣe kókó fún ohun tó ń lọ ní nàìjíríà màá jẹ́ fẹ́ kí oníkúlùkù kó di òwe mú sí ọwọ́ òsì wọn. ó jinlẹ̀ gan-an mo fẹ́ ká lọ ṣàtúnulẹ̀ lórí wọ́n ní wípé òòṣà tí à ń torí ẹ̀ jà tá à ń torí ẹ̀ wọ ìjàkadì òòṣà tó ń tó gbani ni. now this is to me nígbà táwa ta jẹ́ èèyàn táwa ní pé àwọn kan wà alágbára tó jù wá lọ tó máa ràn wá lọ́wọ́ láti lè gbé ìgbésí ayé tá à ń gbé dáadáa tá a tún wá ń torí wọn wọ ìjàkadì tá à ń torí wọn pa ara wa táà torí wọn ṣera wa léṣe táà torí wọn ní ìlara síra wa táà torí wọn sọ wípé à Wùmí mi ò lè bá ṣe o ẹ̀sìn báyìí ni Wùmí ṣe o ẹ̀gbọ́n Yọ̀mí mi ò lè bá wọn ṣe o ẹ̀sìn báyìí ló ń bá wọn ṣe àti mú àti já ṣe bí wọn ò ṣàlù ẹ̀kọ́ máa jàlè lórí ọ̀nà our behalf òun lè ẹ̀kọ́ máa wọjà mhm. kadì lórí wa àwọn mhm. wọjà kadì lórí wa àwọn sọ wípé òòṣà táà ń torí ẹ̀wọ̀ ìjàkadì òṣà tó tó gbà nínú. a ti parí nìyẹn. ó yá omi o. Mm. Oh, so nínú ìdíje tó ṣẹlẹ̀ ní èní láàrin ọ̀gbẹ́ni Ọládìméjì àti ọ̀gbẹ́ni Yomi a ní ìpele méjì. Okay ní ìpele alákọ̀ọ́kọ́ àwọn méjèèjì wọ́n pa òwe lóríṣiríṣi tí wọ́n kàn dẹ́nu dúró. tó ní alákọ̀ọ́kọ́ ọ̀gbẹ́ni di méjì àwọn gba twenty eight ọ̀gbẹ́ni Yomi àwọn gba twenty two. Ah. ó burú jáì. ní ìpele kejì níbi tí a ti ń pa òwe táwa ń túmọ̀ ẹ̀ a ṣe ọ̀nà mẹ́wàá mẹ́wàá. àwọn gba twenty bí níbi kejì ọ̀gbẹ́ni ọládìméjì gba twenty five. awù. <laughs> ẹ jẹni agbègbè sọ pé àwọn gáì. lápapọ̀ ẹni tó win lónìí ẹni tó gbé ẹ ṣe jàre olúborí ní ìdíje <laughs> lẹ́yìn òun ni ọ̀gbẹ́ni ọ̀làdìmẹ́jì ṣòdẹ̀kẹ́. ẹ wo apẹ̀lẹ̀ mi o apẹ̀lẹ̀ mi o àwọn tó máa gbé fè lọ́dún náà ni o. mo kí ẹ̀gbọ́n wa bọ̀dá yọ̀mí torí kò easy kéèyàn ti wà ní òdìkejì lọ́hùn-ún kó sì wàá máa kòwé tó tó báyìí ẹ̀yin gan ẹ̀ka rẹ̀ kú iṣẹ́ àwọn bàbá wa bọ̀ wọ́n ní orí fi ṣèwé kò kúrò ń ó sì bẹ́ẹ̀ ni ẹ tún rí mi pa àmì gan gbọ́ àwọn òwe kan lẹ́nu tí mo gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. <laughs> that is to say next program talent ni omen tó máa wà pẹ̀lú o but whoever is going to be ẹ jọ ẹ jẹ́ ká this is the beauty of our culture. Yeah. wisdom ó wà nínú nínú àwọn beyond the fact that anybody won the most important thing which i love what Wunmi just said wípé òun ti gbọ́ even moderator sọ wípé òun ti gbọ́ òun òwe kan tóun òwe hmm. which is important èmi náà gbọ́ òun òwe kan lẹ́nu bọ̀dá yọmi tí mo já tí bọ̀dá yọmi bọ̀dá yọmi já falẹ̀ ní. <laughs> irú ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n tí wọ́n jọ pààrọ̀ ẹ̀ náà ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ ọ́ ní ọ̀gbìn kò sí problem ẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà mọ òwe ọ̀n mọ òwe gan hmm. so we learn and yeah. that is the I really really appreciate you and yeah. uh, this is the part I'm at free on gift eh, èmi náà máa suggest pé ẹni tó ṣe moderator tó wà bóde náà dúpọ̀ still gift ni ẹ jẹ́ ká wá wá another so Jumeji fifty but I am forty two that's the score. So when you're doing night, that you win again. <laughs> so, but I mean, kini ka ká ẹ jẹ́ kí n padà lọ sí káwọ́ ẹni tó ti jẹ́ wọn láti ìbẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ah ẹ wo ìyàwó mi tábà pa. ìyàwó mi. no no my advantage no my advantage ewé làwà. ẹ ẹ no tẹ́lí now abẹ́sí pọ́lísì kan torí bọ̀bọ̀ Fọláwọ̀n mi e ó ti jẹ lẹ́ẹ̀mejì ah ó jẹ forty thousand tábàdé sọ̀rọ̀ àwọn mi ọmọ sọ life yìí di pé ọmọ mm. i dey go live, go dey hustle you mm. <laughs> which no i'm just that's jokes but let us pray. then the person will come up and say owe. Huh? Omeke, oh, I told you. I said we should do that. All right. Wifey, will you come? Wọ́n ah, ah, eh, á lè pò wọ́n á lè sọ̀tún mọ̀ owó náà. Ẹ tó bá lè wá sókè wá sọ òwe, ká lè sọ̀tún mọ̀ ẹ̀ ó dà mm-hmm. ẹyẹ kan ní ṣáà. yóò dẹ̀ sínú òwe tá a ti pa látẹ̀kọ̀. ok ẹyẹ kan ní ṣáà àbí ẹyẹ kan. ó dà wàífì before i bring you on board máa rẹ́ di òwe tó mọ̀ tí o jẹ̀ mọ̀ wípé o lè ṣe ìtumọ̀ ẹ̀ now wumi you go first wà fún wa ní òwe wà wá sọ ìtumọ̀ fún ọ. kílẹ̀ sọ. wà fún wa lówe wà sọ ìtumọ̀ ẹ̀. wà sọ ìtumọ̀ ẹ̀ fún wa. Oh, <laughs> Èmi o, èmi ò mọ̀wé o. <laughs> Why because of fi Why pé wàá fi nínú o. Mi ò mọ̀ papọ̀ tí táwọn èèyàn bá sọ, mo mọ̀ ìtumọ̀ ẹ̀. Wọ́n bá ń so bọ̀ I don't have always studied that kind of Our Instagram, our Instagram. Well, let me try. Our life. Let me try. Um, um, ah. Okay, I just. choose ẹlòmíì òun ti gbowó náà rẹ di ó ti ó máa gbowó iṣẹ́ tó ṣe <laughs> àbí. ok ya ìyàwó mi sọ pé ah ó dẹ̀ dùn gan ṣá. let's take two other different person. babe think about this simplest way now stop simplest one ma ma lose owó yìí owó ta fẹ́ win Eke, eke. ak náà ń pòwe ak come up. ok invite Eke. invite Eke. all right. Eke. op you are welcome ó fi òmòwe ó fi òmòwe mi. gogoro má gùn òkèrè la wò ó. òkèrè la wò ó. Hmm, a tún mi pa. ó túmọ̀ sí pé hmm? ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ní ayé tèmi ṣe máa ń sọ ní tọ́ba ní igi gogoro má gùn mí lójú pé ká máa like mind your hmm. business. Ah. yes tó o bá fẹ́ wọ̀ sí hmm. dúró sáyé ara rẹ̀ hmm. because tó bá lọ yọnu síbẹ̀ bọ́ bá bú ẹ bàbá sọ pé àwọn ah, bú ẹ jókòó sílé ẹ̀ wọ́n náà sọ pé ìgogoro má gùn mí lójú má sọ̀rọ̀ síbi má fún mi wọ̀ sí jókòó síbi tí kò ti ní gun ẹ̀ rárá rárá mi ò sọ pé ká má mú èké but ẹ mọ̀ pé policy ta ni ni pé ẹni tó ti join us from the start. Uh, wọ́n ti wọ́n ti wà lórí tiktok wọn ọmọ ni. Oh, eh, eh, eh, ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ṣé ká mú méjì méjì àwọn ìta máa fún gift. okay that's fine. ó dà mm. ká sọ pé èmi ti mú mi bẹ́ẹ̀ mm. ìyàwó mi suggest ẹnìkan sí wàá fi i no wan give up on you i wan make you come on board so think about so Peter Silas Okay. Try and send um, request. on tí wà online. Try and send request. Àti the tẹ̀sán náà kọ́ send request fún ọ̀fẹ́ join video. okay send request. Send request to me that you want to join so I will just add you. <clears throat> There's a way you can do it from this live. Okay, motivate mm. control request. Okay, motivate Okay. <clears throat> I've accepted AK. Then. ak ah. ẹ kú dédé àkókò yìí o eh, àwa ni àwọn ìbílẹ̀ ilé àwa ni introduce ak ak is a is a musician hip hop artist lòun náà ní uk in fact belfast lòun náà wà so and òun náà máa ń ṣe yorùbá program báyìí tẹ́lẹ̀ tó kàn máa ń pòwe tá máa sọ̀rọ̀ àwọn àṣà yorùbá wọ̀nyí. a ti fowó jẹ́ kọ́tọ́ o ó yẹ bá wa dá sí ìtàn sọ báyìí. owó ọ̀hún. ó yá ẹ fún àwọn kan kẹjẹ kẹsọ ìtumọ̀ ẹ̀. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ọ̀la dẹ́ẹ̀dẹ́. ẹ ó yá ẹ sọ túmọ̀ ẹ ẹ bá wa túmọ̀ ẹ. ó túmọ̀ sí pé tá a bá nírètí nǹkan kan tó fẹ́ tó yẹ kó ṣẹlẹ̀ bá a ṣe nírètí ẹ̀ yẹ ó yẹ ká máa gbáradì fún fún nǹkan. ká máa palẹ̀ mọ́ ká máa ṣe tó yẹ. Hmm. ó dà ó dà ó dà ẹ tú mi pa a ti ní wínà méjì bẹ́ẹ̀ yẹn àwọn wá two more winners ẹ jọ sẹ́yìn lè bá wa kúrò ọ̀nàgẹ̀ details yín account details yín ẹ bá wa drop ẹ lẹ́yìn tá a bá ti parí láìfì. personal okay. Uh, eh, um, IG message ok kò sí problem. ẹ tú mi pa ẹ tú mi pa. àṣẹ àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. Mm-hmm. Ah, ẹ̀yin tẹsẹ ń join náà lórí ọba admiral kish down on my wọ́n dẹ̀ tún wá sọ pé ọmọdé òkè ńlá sọ bí àgbà kó tún wá lágbà. Ah, general speaking ló fẹ́ join mo máa fún ọ ní ọ̀nà wípé general sukuri àwọn ni mo nà last time jẹ́ ká gbọ́dọ̀ tó fẹ́ sọ at least wọ́n ti ní Philip? pé mo nà lórí ká wo. kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ lórí tó ń tẹnu wúyẹ kí ló tún kù tó ìgbà. ẹ̀gbọ́n yẹri pé yẹri pé òwe tí màá tún jọ sọ mi ò sọ mi ò tẹ mo make sure wípé mo avoid àwọn òwe yẹn. ẹ kú ẹ kú ẹ kú wájú o. okay jọlá aṣọ ló ń fẹ́ jọ ìnà. ẹ jọ fún wa tún ní ìtẹ ẹka káàbọ̀ o ẹ máa wọlé o. ẹ kú ètò. ẹ kú gbogbo ẹ kú gbogbo ẹ kú gbogbo ayé. àwọn yorùbá pòfẹsọ ló ń gbé wa àwọn yorùbá pòfẹsọ ló ń gbé wa báyìí. àwọn yorùbá pòfẹsọ ló ń gbé wa o. Ah, <laughs> wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu ó ṣàpòyà pọ̀. ọ̀nà màlè ló ń fi ọwọ́ òsì. júwe lé bàbá rẹ̀. o máa fi hmm. ọwọ́ òsì júwe lé bàbá ah, ẹ̀. Hmm. ó yẹ ẹjọ́ ẹ ah, túmọ̀ ẹ̀. ìyẹn ó ti túmọ̀ ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn. ó ti túmọ̀ ara ẹ̀. ó ti túmọ̀ ara ẹ̀. ọmọ tó gbàgbé lé hmm. àpò ìyá ló so kọ́ ilé ilé ilé gangan ni wọ́n dẹ̀ ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Hmm. Hmm. ilé làbọ̀ sí mi oko. òwe tó jọ ọmọ òwe tó jọ ọmọ ilé pọ̀ gan nìyẹn. Hmm. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé àlè fẹ́ yín ní kankan ṣe mo bá lè fẹ́ yín kankan ṣe ẹ̀yin gangan ni founding founder global challenge. dimeji nǹkan tí ẹni yìí sọ ń sìn ó tún jẹ́ kí n rántí o kéèyàn máa pa òwe tó jọ mọ́ nǹkan bóyá òwe tó jọ mọ́ hmm, ìgbà àbí owó tó hmm, jọ mọ́ that's another good one àbí òwe tó jọ mọ́ àṣà àbí òwe tó jọ mọ́ ìgbéyàwó hmm. ìgbéyàwó ìgbéyàwó ìsọmọlórúkọ ìsọmọlórúkọ no only um, um, I just don't àpégbọ́ ni àpégbọ́. a máa ń pè <laughs> tó bá ti mi a máa máa improve ara wọn. ọjọ́ mi ọjọ́ rí. ó dà ẹ jẹ́ ká mú last ẹ ká mú last winner yìí so jọlá oṣó send an invite go join wa ní no five people cannot be on live at once. ẹ eh, hey, eh. you will go down. ó dà ìgbọ́n ẹ ti kí wa nìyẹn. ẹ jẹ́ kí mi jáde jẹ́ kí mi jáde. ok ok ok. wọ́n á lẹ́nu iṣẹ́ mo kàn ní kí mi. ẹ ṣe ẹ ṣe ẹyin fáwọn ẹ kú ẹ kú àbáṣe ẹ kú ìdásítò. kẹjẹ máa bá ọwọ ẹ̀gbọ́n nígbà tẹ̀gbọ́n máa tí màá tẹ̀gbọ́n jọ máa drag ọ̀rọ̀ ah, àná yín irọ́ kẹrin nìkan ó yá ẹ jẹ́ ká gbé lọ sí <laughs> it was just. ó gbé mi ó gbé mi lọ àwọn áńgù kan <laughs> mo fojú di ẹ. Ah, ẹ má fojú di mí o. Hmm. olówó kan tó jọ mọ́ kí wọ́n fojú di yàn ẹ bá ń wò wí olówó kan tó jọ mọ́ kí fojú di yàn. boss well done ẹ kú iṣẹ́ o ẹ káàbọ̀ ẹ kú ẹ kú ètò ẹ kú ìgbé àṣà àti ṣe wa lárugẹ bẹ́ẹ̀ ni sà Mr. Yomi ẹ rí lè gbìyànjú gidi gan. thank you thank hmm. you a máa rí ibà àgbà onítàn lórílẹ̀. à ń bá mi. mr hmm. adimeji ẹ̀yin náà ibi tẹ́ ẹ ti mú kò ní tán bẹ́ẹ̀ o. ọlọ́run á túbọ̀ máa ṣagbára dọ̀tun. moderator ẹ̀yin náà ẹ ṣé o ẹ kú àdúró tí o ẹ ṣé o ọlọ́run á kún ẹ̀yin náà lápá o. ó ní pápápá ẹ fún wa ní òwe kẹtìmọ̀ ẹ̀kọ́ òwe ká túmọ̀ fún wa àwọn àgbà bọ̀ wọ́n ní wọ́n ní bí kúlé ò pa ni tòde ò lè rí ni mú hmm. ìyẹn ni pé kò sí bí nǹkan ṣe lè ṣẹlẹ̀ tó bí ó ṣe lè bí kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé yìí tá a bá wà lọ́wọ́ àbọ̀ Mm. ó máa náwó iná ó máa náwó insider nínú anáwó lẹ́nu tó mọ̀yàn tó mọ̀yàn délédélé aláǹgbá ò lè wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni ni ìwà yín tì. ó yẹ kí Guinness record máa wo gbogbo kí wà yìí ẹni ẹni mọ̀ni ló ń ṣe ni. ló ń ṣe ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìdí ìgbà ìjẹ́fọ́ ló wà bẹ́ẹ̀ ni mm. òun náà tún ni. Oh. ẹ̀rí mi pa ẹ̀rí mi pa. àwa náà gbìyànjú díẹ̀ ọ̀nà amúkùn ẹrù ẹ̀ wọ́ ọ̀nà amúkùn ẹrù ẹ̀ wọ́. òkè lẹ́wò onílẹ̀ ẹ̀ wò lẹ̀. àwa náà gbìyànjú díẹ̀ díẹ̀. fata o máa ṣe tó rọ̀kọ̀ fún wa wàá bá wa kúrò ní láì ní sùn but èmi á mú ẹni méjì ẹ̀gbọ́n amú ẹni méjì tó máa ah. sẹ́yìn nìkan sí èmi ti mú eh? ìwà àti ìwà èmi ti mú ìwà àti ìwùmí bẹ́ẹ̀ yẹn. What happened to my eh, life? lost connection. reason be that pé mo mọ̀ yín dáadáa bẹ́ẹ̀ ni mo ṣọ̀hún ni. so bọ́dá yomi. ẹ mú sa èké sálẹ́ni kẹrin náà àbí àti lẹ́ni kẹrin ni. àti mi o. ah ó dà ó dà fata ìjọba mi kúrò náà àwa mẹ́ni àwọn last person fọláwọn ò lè join à ń wá àwọn tó join láti bẹ̀rẹ̀ ni so má bínú àwọn ẹ̀gbọ́n kọ́ wà kí wa nítorí pé founding father làwọn mm-hmm. ẹ̀jẹ̀ tó lọ sí láti bẹ̀rẹ̀ ẹni tó ti jọ ìyàwó mi bọ̀ tí ẹ má dá lóhùn kò mọ orúkọ ó dà Peter Silas send kiri sí mi you have joined since Sarah Brianna Brianna ah, tí Peter Silas ò bá sí since Perry wọ ni next tí Perry bá sì wà online join tí pẹ́ẹ́rì ò bá sí online official old vibes àwọn àgbà saxophonist yẹn any one of you because mo rí pé ẹ̀yin gan ẹwà before fata yìí tó ẹ̀ mo ṣe pè yín léraléra so kẹ́ join ẹ kò send kinní sí mi báyìí sí. Let's call it, let's call it a wrap, please. Kí wọ́n the last person. Tó ti já mi ni. No, no, ẹ ṣe wà online. Oh, mo ṣe wà mí. Ẹ ṣe wà mí wá tí kìíní mi ṣe wà blank. èmi rí yìí. mi ò rí ra mi o. Oh. à ń ríra wa à ń rí yín sà. àwa ara wa ríra wa olóògbé lọ́mọ ẹ̀. àwọn tí mo pè wọ́n ti kúrò online. Mm, okay, likely. So, okay, kí wọ́n comment, ẹ tó bá fẹ́ comment, okay, comment. Wherever we, need mm. just one, the last winner, and we about to just you know, give something then. So. Okay, wisdom. Wisdom, you can join. Send me an uh, a request, please. A request. Yeah. Ha! ẹ̀yọ̀ kan ní òun máa láìkí láti gbọ́ òwe tó rí méjì tó rí méjì mọ́ arsenal. tó rí méjì mọ́ kí de é tempo falar Okay, we just need one last um one last, last winner. Teba Mo Daniel to send a request to join. Pa owe kò two more. ẹ̀ hey, I call you. ni o. Mi ò dá not online mọ́. Line. kinní kan lọmọ kinní kan dàgbà mo ti gbàgbé inú òfin inú ọ̀la inú òfin lọ́kànlá ọmọ Pádọ̀rọ̀ ń ah. dàgbà. òwe <laughs> ya òwe ya bíá. òwe kọ òwe kọ òwe kọ òwe kọ. àti ẹ̀ tí ìdè kọ́tà. Ah. who is online who is online ah okay anybody now it's open to anybody just send a request if you know you can tó bá mọ̀ pé o lè pa òwe pa onye ọpas na ya ọpas <laughs> ok. èèyàn kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nàbí. seraphic brahma ń come join now wisdom you don dey now join come video say one proverb kò jẹ túmọ̀ You want to dúró the wisdom. Any toba, any toba, any toba join tó bá ní ká ṣe question and answer Toba bá wọlé a máa pọ̀ owó máa parí ẹ̀. Eh, ah, ó dà wisdom deep o a lè wisdom wisdom yìí deep Ali Shehu. Odip. Ah. Ẹ̀yin ò gbórúkọ ẹni wisdom. Kí ni àtọ̀ wisdom àtòwe? Oiê Oyè ni. Oyè ni o. olha ah, um drive. Olóhùn drive. Olóhùn drive. Ok, Ok. Oda, Ah, tó bá tó. A ní ìdẹ̀nìkan kó ba balance. Ọlá mi nǹkan. lò fọláwọn mi ti jẹlẹ o mo sọ pé ó ti jẹlẹ méjì mo mọ mọ má fẹ́ pè mí jẹ. ti jẹlẹ méjì so mo fẹ́ kí other people náà kọ ní access. ẹni ẹlẹ́ni òkè ó kàn fẹ́ wá ni ó kàn wá fún wa ní. ẹ tó bá ń kó fẹ́ wá no. olóhùn àná wa ń wìn. ó kà ní wọn wìn óyá óyá. Hmm, ó ti sọ yẹn ó ní àná wa ń wìn. fọláwọn mi send request. ló fẹ́ wá fún wa lówe kan ni. ọmọkùnrin yẹn kò lè wá pa òwe níbo ló sá lọ. ó sì sá lọ funny enough èmi àti ẹ ní live lọ́jọ́ monday o. oh my my people join o ah dasa thank you. Uh-uh. ọ̀rọ̀ àwọn èèyàn náà mi báyìí. ó dà pé ẹ̀rù máa ń ba àwọn èèyàn fún òwe o. <laughs> ẹ̀rù ń ba àwọn èèyàn fún òwe. Bukola join thank you Danny thank you ọ̀rọ̀ ṣe ni òun ká lè mẹ́ni tó fẹ́ ni. bẹ́ẹ̀ni. ó dà pé wínà mẹ́ta máa ní o àwọn èèyàn wá àwọn èèyàn. <laughs> oníkà àwọn èèyàn tá a tó tó wàhálà tán bá ti tán bá ti fẹ́ win. so we appreciate everyone. we thank them we appreciate everybody. okay we appreciate everybody ẹ̀gbọ́n mo really dúpẹ́ lọ́wọ́ yín àjọ win ah. ni o. the culture is winning. The culture is winning. That's the most important. I to I, I just I just love uh, I love I love Yoruba. So when when I saw you make that post, <laughs> I said ah, I want to be I want to I have an interest in it. I want to have a goal. and, <laughs> and which ah. is which is which is which is really. And I lost gallantly. <laughs> I lost to a worthy winner. <laughs> thank you, thank you. It's, it's, an honor to it's an honor. And like I said, the spirit of The most important thing is that the culture is winning. Nobody won. Yeah. The culture won. Exactly. Right? That's the most important thing. So, yeah. Thanks so much, our our moderator, our accurate moderator. Thank you so so much. So please, um, Mumi, Fatai, and sàyéèkì e ó dà ẹ̀yin lẹ́ máa táìdì sàyéèkì àbí kí ni táìdì àwọn méjì yẹn ó dà ẹ ṣe gan àlejò pẹ́ gbọ́n ẹ ṣe ẹ má bínú tiktok ẹ mi ò I didn't problem. know TikTok works. So that means you should work on your TikTok. I will start. Because, um, TikTok is uh, also. because TikTok, TikTok is want your ti my gift in TikTok gan. Uh, uh, okay. Yeah. Yeah, and because although there are more crowd there. That TikTok ó tún ní ó Only levels you get levels to his. bíbá o ẹ láyé wa o ẹ ah, even me too i'm learning now eh, Only levels like all those gifting things Only level content on máa day on tiktok Fuck tiktok will start paying you your kind of account that you must have Be ready by tẹ́ jẹ́ abroad ìjọba máa open account sí tó bá uk account like if it's a Nigerian account, go pay. Okay. Sure you get. My own was just my my. If you open your mm. TikTok. Yeah, yeah. Eh? UK. Yeah, it's open already. See Nigeria let is open any. No, UK, UK, uh-huh. UK. Yeah. But my my my so my concern before was because it was too much of mm. it was mm. too much of um, social media. I'm active on Facebook. Um, ah, you know, you have, ah. active. are you social media? So Well, we are in the world of You have to be active now, so everywhere. Oh. What the person wants, Anything that you want to see now, social media will be to you. Okay. Oh. Ìpàdé láyọ̀ lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run. A máa ríra wa bá o, oh. a ríra wa. Àní àní fikú fi ẹmọ̀ fi kíra wa pé. Àní fikú àní fikú yàrá wa. Mhm, inú ìlera la máa wà ẹgbẹ́ ṣe gan mo mi mo dúpẹ́ ọ mo dúpẹ́ ju mo dúpẹ́ gan mo dúpẹ́ gan. ó dàbọ̀. èmi náà mo dúpẹ́ pé <laughs> mo tọ́ láti ṣe moderator fún ẹ ṣe ẹ ṣe. àbí ẹni ẹni. and I enjoyed the section it was really nice. ẹni tá a bá rí la máa lò ó hmm. sì ó sì jọ̀wọ́ ara rẹ̀. yeah hmm. okay we'll see another time. My God's grace. My by God's grace. On when Monday, is the next one? So that, so that people can know. On Monday, shoot at, I, a very interesting topic, Humbo, and I'm bringing to mo mo mú uh, àwọn tajọ ṣe kékeré pẹ̀lú Vado Kizaniel mm. àti another guy ọ̀rẹ́ mi tó yẹ pé ó ní record label òun náà wà pẹ̀lú àtúnṣe. ẹ kọ́ lẹ ọ̀tá nìyẹn. Bukumi Bukumi is gonna be live with me on Monday and um, and. Oh. And another guy too, YK, he has been fantastic in the music industry. But we want to diverge into, you know, um, the past, the present, and future of Afrobeat and Miss Beeps. So I'm a moon. And these are people that eh, MO actually load by. We saw people become enigma, icon. Mm. Now when you worship so ọ̀rọ̀ tọ́ hmm. lọ́jọ́ monday it will be interesting on the time on monday what time four pm four pm ìrọ̀lẹ́ báyìí náà ìrọ̀lẹ́ four pm yeah those two guys fantastic guys fantastic guys all right ẹ ṣé gan ẹ ṣé gan ó dàbọ̀ ó dàbọ̀ ìpàdé dayọ̀.